bá rí bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àdínú yusuf ètò kan ètò kan níbi tí wọ́n ti mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ lórí bá a ti ṣèjọsìn fún wa dẹ́dà ní ìdààmú pẹ̀lú àìkú alẹ́ òun súnà lẹ́bí ọ̀rọ̀ àtúntà ó àwọn Àsọ́kùnrin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 sallallahu alayhi wa alihi wa sallam gbọ́ àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbẹ̀ni tí ó gbẹ́sẹ̀ lé lánàá ànábì sallallahu alayhi wa sallam tí ń tọ̀ títí tó fi díjọ́ gbẹ̀ndà kìyàmá kọ́lọ́nkọ́ bá fi ìkẹ́tì àtọ̀rọ̀ yìí kó fi kárí wọn ètò àdínà yóò sọ̀rọ̀ òun náà ni ó bẹ̀rẹ̀ báyìí sọ abẹ́lọ́run ẹrù ọlọ́run tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ́nkọ́ bá wa ṣẹ̀san oore fún wọn kó mójútó wọn kó mójútó dúkìá wọn gbogbo fámìlì wọn lápapọ̀ ọlọ́mọdé kí wọ́n rí àpàdà sí aburú náà ní èní ọ̀rọ̀ tí mo ń bá lọ nípa àwọn amradul qulub àwọn àìsàn tó ń ṣe ọkàn lẹ́yìn pé gbọ́dọ̀ ń tẹnu mọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkàn mùsùlùmí náà ni àìsàn ń ṣe ó ní àìsàn nínú ọkàn tó yìí jẹ́ pé tí àìsàn bá ń ṣe ara Hmm, ayé tí máa mójútó amọ̀ǹgbà ìmójútó èyí tó ti mà bọ̀ tí àìsàn bá ń ṣe ọkàn ìgbà míì èèyàn lè mọ́mọ́ wípé àìsàn ń ṣe ọkàn òun sọ̀ǹgbà tá a bá rí àwọn àfáà tó máa ń pàkíyèsí pé eléyìí àìsàn ọkàn ni tó yóò rọrùn fọmọ ẹ̀dá ènìyàn kó tó di pé ọkàn yẹn ó kú torí tí àìsàn bá ń ṣe nǹkan àìsàn yẹn lè padà pa á nínú àwọn àìsàn ọkàn òun náà ni èyí tí a gbé yẹ̀wò ní òní pé mo ṣàlàyé pé tí ní máa gbé yẹ̀wò ní ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́yọkọ̀kan lẹ́yọkọ̀kan anifak kẹsàn-án pé ní nifak òun náà ni kí wọ́n máa wo amúnáfìkì ẹ̀lẹ́ kọ́dà ọ wà ní èdè Yorùbá wọn ni mùnáfìkì ńlágbájá ìtumọ̀ rẹ̀ ni pé aṣèyí sọ̀hún aṣèlú sọ̀bẹ òṣèkùsẹ̀yẹ òun ń pè ní. nifaq òun náà ni ìzìhárò islam wà ìbùtọ́nù kófù òun kéyìn ó máa fi jẹ́ mùsùlùmí hàn síta àmọ́ kó jẹ́ pé nínú yàn àìkèfèrí ni kò gba islam gbọ́ so nifaq kíyìn orí báyìí maradun khatir àìsàn láńlá ni àìsàn láńlá ni kọ́dà akhtọ́rú minal kuf ó ṣòro ó burú kí n ò rí báyìí ó burú jù kí n ò jẹ́ kéfìrí gangan lọ mùsùlùmí tí ń fi ìsìláàmù hàn sáwọn èèyàn àmọ́ ní inú rẹ̀ kò gba ìsìláàmù gbọ́ rẹ̀ burú ju kèfìrí gangan lọ torí pé kí ni yóò máa kó ìnira bá mùsùlùmí yóò mọ kó wàhálà bá islam so lórúkọ islam náà ló sì mọ̀ fi kó wàhálà bá islam so pápá wa ń ṣàlàyé pé munafiki ọlọ́run bá ròyìn rẹ̀ nínú al-Qur'an olúwa ní nusratu nisa olúwa ní muzabzabin a'udhu billahi minash shaitanir rajim olúwa ní muzabzabin bayna dhalik la ilaha illa wa la ilaha illa ومن يضلل الله فلن تجد له سبيلا من سورة النساء آية 143 lọ́ni mudhabbin ẹni tó bá jẹ pé ṣe yìí sọ̀hún ni yóò máa ṣe pẹ̀lú àwọn mùsùlùmí yóò tó máa ṣe pẹ̀lú àwọn kèfèrí bí ẹn para wọn ni yóò ṣe pẹ̀lú àwọn mùsùlùmí bí ẹn para wọn lòun náà la ilaha kò ní sí pẹ̀lú àwọn mùsùlùmí wa la ilaha kò tún ní sí pẹ̀lú àwọn eléyìí náà yẹn ni pé gbogbo náà wọn bá ṣe papọ̀ kò ní fìdí mọ́bì kan péré lúwani wa man yudlilillah falan tajida lahu sabila ẹni tọ́lọ́n bá ti sọnù ẹnìyẹn kò lè rí mọ́nà ẹni pé irú ẹnìyẹn tó bá ti ń wúrú wà báyẹn ẹnìyẹn ti sọnù ó ti sọnù so eléyìí jẹ́ pé inú ìròyìn tí ẹ mọ̀ rí lára mùnáfìkì òun ni pé yẹnì yakunu fil hira wa fi khida wa mak so gbogbo alẹ́ mọ̀ rí pé khida mak híra ìdààmú dàbò yóò mọ̀ dààmú ẹ̀mí rẹ̀ ò gbébì kan so ara ìròyìn tí ń bẹ fún ẹni tó bá jẹ́ mùnáfíkì nù ẹlòmíì lè máa wò pé bóòlù yẹn ti máa ń jẹ́ mùnáfíkì ìyàwó àlàyé yẹn ní màá ṣe fún ọ dẹ́dẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n ní ó pé nǹkan burúkú ni àìsàn láńlá ni so àmọ́ ṣẹ̀mà ní tí ò bá jẹ́ pé tó bá jẹ́ pé ọkàn náà ní ń bá ṣe pé pé ní táwọn èèyàn lè rí ni ó le gan so nufak so munafiki àwọn ìgbésẹ̀ ìgbésẹ̀ ayé tó bá jẹ́ munafiki ara ìròyìn tẹ́mọ̀lá ẹni pé yàní tẹ́sàá lè máa sọ lé ẹ̀hìn ní tí ọmọ wá kí ni pé tí ó sá jẹ́ àǹfààní fún ibi tí wọ́n ti derive opportunity benefit tí wọ́n wá kàkiri ti ẹ̀nìyàn pé ibù ni ó fi fọ́ wọn lórí ọ̀rọ̀ alámọ̀rí ayé o kò bá jẹ́ pé kó fi islam kalẹ̀ àbí kó lọ lè fi islam bójú àbí kó fi ẹ̀sìn míì bójú kò sí ní tí ò ní lè ṣe sílẹ̀ yìí ìwà tí ń jẹ́ ìwà mùnáfíkí ni so yóò máa wà pẹ̀lú àwọn mùmíní tó bá tó yá yóò tún lọ wà pẹ̀lú àwọn kèfèrí ọlọ́run bá ń sọ́nà Suratul Baqara tí wa idha laqul ladhina amanu tó bá rí àwọn onígbàgbọ́ qalu amanna yóò ní àwọn náà gbàgbọ́ wọ́n yídà kọlọ́wì láṣẹ àpẹ́ nìyẹn tó bá tó padà sọ́dọ̀ àwọn èèyàn burúkú tó ń jẹ́ kèfèrí òun kí ló tó wí qalu inna ma'akum kí ni àwa tó wà pẹ̀lú ẹ̀yin náà innama nahnu mustahzihun à ń fi àwọn mùsùlùmí ṣe ẹ̀yẹ́ ni kí ni àkàn jó kọ lásán ni àwà pẹ̀lú wọn kẹ̀ bí wá sínú ìsìláàmù yẹn lásán ni sọ́ni tí ìṣesí rẹ̀ bá ti rí báyìí tẹnìyàn mọ̀ pé àìsàn ńláńlá ó ti ṣeun àìsàn ńlá ti ṣe wọn. ṣùgbọ́n ara ìtẹ́ tó fi mọ̀ pé èèyàn ti ń ṣe múnáfìkì pé ìwà múnáfìkì ti kún sára èèyàn òun náà ni kéèyàn jẹun tó ṣe pé yóò máa rí àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ ẹni tó dúró tẹ̀sìn ọlọ́run ẹ̀rì gidi ọ̀dẹ̀ kò rí pé ọ̀dẹ̀ láwọn eléyìí jèrè bí kó rẹ́nìkan ní ìtútẹ́ nìyẹn ní àmánà pé àwọn fi sípò òṣèlú nínú ìjọba kò wá kówó ìjọba jẹ kò kówó aráàlú jẹ kò ṣe jàǹbá fáráàlú tó ẹnu sálárì rẹ̀ sọ náà ni kẹ́yìn wá rí pé áá ah, ah, lórí ìbúlé léyìí pé eléyìí ọgọ́ torí ìwọ tó ń sọ pé nìyẹn gọ̀ òun àìsàn ti ń ṣe ọ́ nínú ọkàn àìsàn ti ṣe ọ́ nínú ọkàn kí n rẹ́ nìkan kó rí owó rẹ̀ owó láńlá kó sì lọ́ọ́ lè gbé kalẹ̀ kẹwàá ní ọ̀dẹ̀ kò tó láàmọ́ láyé rẹ̀ hmm. àìsàn ti ń ṣe ọ́ nínú ọkàn ìwà àwọn amúnáfíkì nìyẹn olúwa bá ń sọ nínú Suratul Baqara bákan náà wípé wa idha qila lahum amanu kama amana an-nas tó bá sọ fún wọn pé ẹ̀yin náà ẹ mà nígbàgbọ́ ẹ dúdédé báwọn èèyàn ṣe dúdédé tó ń sin lọ́run tí wọ́n mójútó òfin ọlọ́run ọba kọlu anúmínú kẹmà àmìnà sùfàá wọn ni sẹfẹ́ káwọn náà nígbàgbọ́ rí báwọn ọ̀dẹ́ ọ̀dẹ́ láwọn eléyìí ọ̀dẹ́ ni wọ́n sàbí kí orí ẹni tó mú títọ́ òfin ọlọ́run kò mọ rí gẹ́gẹ́ bí ẹni tí ó lajú bí ọ̀dẹ́ láwọn eléyìí fà wọ́n àrí bákanbákan tẹ́ bá rí wọn tó jẹ́ pé òfin ọlọ́run ní nǹkan yẹn sórí irú nǹkan yẹn tó ń sọ ohun ó ti ya mùnáfìkínù ó ti ní àìsàn kọlu anúmínú kẹmẹ ẹmìnà sọfà wọn ni sáwọ àwọn àríbá àwọn ọ̀dẹ̀ yìí ṣe rí ni olúwa ni aláìnàmà ọmọ sọfà aláìnàhùn ọmọ sọfà olúwa ni àwọn lọdẹ àwọn gẹni wọn ọgbọ́n wà láti ńlá ya'lamun àwọn wọn ò tí ì mọ̀ ni fún ìmọ̀pá àwọn ọgbọ́n ni ṣùgbọ́n kan náà pẹ̀lú àwọn tó bá jẹ́ mọ́mìnì ni kò ní láìkì wọn yóò mọ̀ bínú sẹ́ni tí ó bá jẹ́ mọ́mìnì pàtàkì jùlọ kí wọ́n rí pé ẹnìkan tó ń ṣẹ̀sìn mọ́mìnì dáadáa ṣẹlẹ̀ sí kí ni wọ́n wá bí ọ kì kí ni kí ló jámọ́ gan kí ló mọ̀ kí ló jẹ́ kí ló ní gan tó kíyèsí ara rẹ̀ ṣé mùsùlùmí lẹni tó ẹlẹ́sìn ọlọ́run nínú ń bí ọ nípa rẹ̀ kò ti ní pọ́blẹ́mù náà ọlọ́run bá ń sọ nínú suratu tauba pé ìwà àwọn mùnáfíkì ni pé in tusibuka hasanatun tasu'uhum wà nábì tí dáadáa kan bá bá ọ inú ó sì bí wọ́n inú wọ́n bàjẹ́ wa in tusibuka musibatun yaqulu qad akhadna amrana bá rí wọ́n ní ah, àwa ti gbọ́n lérí ọ̀rọ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wa wọ́n hún farahun ó kẹ́yìn sí ọ inú wọn mọ̀ lọ lè dún wọn mọ̀ lọ rẹ́rìn kí aburú ṣẹlẹ̀ sí ẹni tó ń jẹ́ olùṣẹ̀sìn ọlọ́run kọ́lá kí wọ́n àtẹnì kẹ́kẹ́ jọ ní èdè àìyedè láàrin ara yín tó bá rí pé olùsìn lọ́run ni hmm, má bá débi pé ó wà ní ìkórira rẹ o má bá débi pé ó wà máa ṣe ẹ̀gàn rẹ̀ tó bá di pé èèyàn ń ṣẹ̀gàn ẹni tí ojú dédé rí ẹ̀sìn ọlọ́run kíyèsára rẹ̀ wallahi ó ti ní khosla min khisal an-nifaq wa fi qalbika marad ó ti ní ìṣesí kan ní ìṣesí munafiki nìyẹn kò mọ̀ pé àìsàn ti ń dààmú rẹ nínú ọkàn àìsàn ti ń dààmú rẹ nínú ọkàn so kí ọmọ dùnnú sí àbúrú tó bá bá mùsùlùmí àbúrú tó bá olùsẹ̀sẹ̀ ẹni tó dúdéédé kádàwó kan kàn án kí yẹ̀yẹ́ kan kó ṣẹlẹ̀ sí kí àbùkù kan kàn kínú rẹ̀ wá dùn tó dábàrùn sòrò eléyìí àpẹẹrẹ mùnáfìkì ni so lára ìròyìn àwọn mùnáfìkì tí ó kálukú tẹ́tọ́ tó yàn fi máa mọ̀ ọ́nà ní istihza'u billahi wa rasulihi kí ọmọ fọlọ́run ṣe yẹ̀yẹ́ hmm, kí ọmọ fòjíṣẹ́ ọlọ́run kó fi ṣe yẹ̀yẹ́ kó sì pera rẹ̀ ní mùsùlùmí so mùnáfìkì ni irọ́ ní bẹnu sọ́lọ́tò tọ́wọ́bà tọ́lọ́run ṣàlàyé fún wa ní 65 àti àyà 66 so ọlọ́ni wà láyé ń sa eltehom àyà yìí onísàbàbò nùsùn lónìí nǹkan tó fà ọ̀kan náà àwọn munafik ó tẹ̀lé àwọn sàhábà lọ sójú ogun ìgbà tí wọ́n jagun tán tí wọ́n bọ̀ wálé wọ́n ń ṣàlàyé wọ́n ń sọ pé a ah, mara aitu misla qurrahina ó ní mi ìrírò àwọn èèyàn yìí rí ọmọ láwọn ń ké kòránù yìí arghaba butunan wa ajibana fil liqa ẹni pé wọ́n lójó wọ́n sì fẹ́ràn oúnjẹ ìyẹn ni pé wọ́n bìà ni wọ́n ah! bẹ́ẹ̀ nìyẹn tí ń sọ báyìí sọ̀hábà kan wá yọ sí pé ah ṣé ànábì ló ń bá rí àtàwọn sọ̀hábà ló ń bú báyìí ha ń sì lọ lè sọ fún wọ́n ní ha ha èmi kan sáwàdá ní àyà kan sọ̀rọ̀ ọ̀rọ̀ ni àjò kákàmọ́ rẹ́rin à ń para wa lẹ́rin ni hmm. kó tó dé ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam qad sabaqatul aya aw sabaqatul wahy wáyìí ti gbáwájú rẹ̀ lọ́dọ̀ ànábì ọlọ́run ti sọ la ń sa ẹ̀sà hàn tẹ̀ bá ń bi wọ́n bí kí ló dé ń sọkúsọ ìnàmà kúnnà nàkóòdù wọ̀nàlà ẹbú wọ́n làwọn ń ṣeré ní àwọn ń ṣàwàdà ní olúwa ní kúlù ànábì sọ fún pé abẹ́lá sí ọlọ́run wà àyà ti yí ṣe àyà ọlọ́run wà rọ̀súlì yí òjíṣẹ́ ọlọ́run kúntù tàzìhún òun lẹ́yìn fi ń ṣe yẹ̀yẹ́ lẹ́fi ń ọlọ́run lẹ́fi ń ọlọ́run lẹ́fi ṣe yẹ̀yẹ́ ànábì lẹ́fi ṣe yẹ̀yẹ́ ẹ̀sìn ọlọ́run lẹ́fi ṣe yẹ̀yẹ́ لا تعتذروا قد كفرتم بعد إيمانكم لا تعتذروا قد كفرتم بعد إيمانكم ما wulẹ̀ wá wà wí máa wọ́n ti di kèfèrí lẹ́yìn ìgbà tẹ̀ kọ́kọ́ jẹ́ olùgbàgbọ́ yẹn ni pé ẹni tó bá máa ń fi ẹ̀sìn ọlọ́run ṣe ẹ̀yẹ ẹni tó ń fi ẹlẹ́sìn ẹni tó ń ṣẹ̀sìn tó ń fi ń ṣe ẹ̀yẹ nítorí ẹ̀sìn tí ń ṣe nítorí ẹ̀sìn téèyàn ń ṣe kẹ́nìyàn mọ̀ pé òun ti ní àìsàn nínú ọ̀kan ẹni tí ó bá láìsàn nínú ọkàn ẹ̀sìn máa ń tóbi lójú ìyàn ni ẹni tí bá ń sẹ̀sìn yẹn náà yóò pàtàkì lójú ìyàn ẹni tó gbé ẹ̀sìn yẹn lọ́wọ́ yóò pàtàkì lójú ìyàn ẹni tí ń pèpè sí ẹ̀sìn yẹn yóò pàtàkì ní ojú ìyàn so àmẹ́ni tó wá jẹ́ pé gbogbo àwọn ènìyàn yìí yẹ̀yẹ́ ni ẹ̀sìn ọlọ́run yẹ̀yẹ́ ni àwọn tó ń pèpè sẹ́sìn ọlọ́run àwọn tó mẹ́sìn ọlọ́run lọ́wọ́ wọn ní àìsàn nifak nínú ìròyìn àwọn ìṣesí àwọn mùnáfìkì àti ìròyìn wọn tí yóò fi mọ̀ pé ah ìyẹn ti ní mùnáfìkì òun náà ni irọ́ ìbúra rọ́ kí wọ́n búra lórí rọ́ so olúwọba ló sọ́nu sọ́rọ̀ tàwọ́bà pé wa yahlifuna billah innahum la minkum wa ní wọ́n mọ̀ búra pé mo wà pé a wà pẹ̀lú yín adùn ti yín Hmm. adótì yín òun ò sì ní dótì yín òpùrọ́ ni wọ́n ṣùgbọ́n yẹn ni pé tó bá rí àwọn mùsùlùmí wọ́n láwọn dótò àwọn mùsùlùmí wọ́n ní ẹ má wọrí àwa pẹ̀lú yín àmọ́jọ́ tí wàhálà bá ṣẹlẹ̀ rí pé wọ́n sí pẹ̀lú yín ibùmí ni wọ́n wà ṣùgbọ́n kan náà àwọn àwà tí wọ́n ń jẹ́ ìwà mùnáfíkì òun náà ni pé al-ihtimamu bil-mazhar wa fasadul mukhbiri wà sukhrafatul qawli òun ni kí la ilaha illallah ọlọ́mọsá sànú wa òun ni kó jẹ pé rírí sí yàn kọmọjọ ìṣesí mùsùlùmí àmọ́ ní kọ́rọ̀ rẹ̀ lọ́wà rí pé ah, ìṣesí yóò dáa ìṣesí alùsùnà lẹ́mọ̀ rí ìṣesí mùsùlùmí gidi lẹ́mọ̀ rí àmọ́ ní kọ́rọ̀ nínú ilé nǹkan mi lẹ́mọ̀ wá rí bákan náà sukhrafatul qawl kí wọ́n mọ dun ẹnu kí wọ́n dùn ẹnu fáwọn èèyàn tẹ wà ní bá iṣẹ́ nídìí rẹ̀ ọlọ́wọ́ bá ń sọ nínú fi kóòn tí wáyé bá rọ tu'jibuka ajsamuhum tó ìjíbù ka tó bá rí wọn ẹ̀rí appearance wọn yóò máa wọ́ ọ́ wa kóòlù yaqulu tasma'u li yìí tó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn máa dùn كأنهم حشب مسندة يحسبون كل صيحة عليهم هم الأدو فحذرهم قاتلهم الله أن يفقون so wọ́n ní pé kéèyàn jẹ́ ní tipẹ́ ẹnu dùn ti pé wà ní bá iṣẹ́ nídìí rẹ̀ ṣe sí mùnáfíkì ẹni tó bá sì rí báyẹn kó mọ̀ pé àìsàn ó ń bẹ nínú ọkàn òun àìsàn ti àìsàn ti wà nínú ọkàn rẹ̀ sọ́wọ́ mùsùlùmí sọ agbọ́dọ̀ ṣọ́ra sọ lára ṣe sí mùnáfíkì òun náà ni al bil munkar ní tí ò bá dá ni wọ́n mọ̀ pèpè sí tí pé gbogbo tọ́lọ̀ ní ọ̀dá àwọn ògan ní ọmọ owó láti fẹ́ mọ̀ pé àwọn èèyàn sí tọ́lọ̀ wá ní ọ̀dá wọ́n mọ̀ ni tó bá ti jẹ́ sin ọlọ́run ó tako àwọn tó bá rí tí ọ̀dá ó ní yóò náà dájere ọ̀rẹ́ ní tí ń bóra ó ní kó dá fi ṣe ń bóra wọn ń ṣayé ni ẹnìkan ọmọ ṣayé kọ́ èèyàn ní girlfriend èèyàn rìnrìn kò rìn èèyàn ń lu yahoo ń ṣe yahoo ẹni ọ̀dá pé làákàyè rẹ̀ ló pé sàrúkẹ́ wọn ní kíni ọ̀nà aláàlẹ́ olórí mọ́ lónìí ìwà mùnáfíkì ni fàdáẹ̀wà ilẹ̀ munkar kí o mọ̀ pẹ̀pẹ̀ aláàmúrù bil munkar wọn náà yọ ní ma'aruf kó mọ̀ pìyàn bí kọ́mọ̀ kọ́ dáadáa fún yàn discourage rẹ̀ tí wọ́n ti mọ àwọn míì báyẹn tó bá rí ọmọ tó fẹ́ ṣe dáadáa tó fẹ́ sẹ́sìn ọlọ́run olóhùn ọmọ fa sòkòtò sókè sòkòtò fífà sókè ò sínú ẹ̀sìn olóhùn olùjáàbù sí kó olùjáàbù sínú ẹ̀sìn wọn ni ẹlọlẹ pé wá àwọn ẹjẹgẹjẹ wọn ni ẹjẹgẹjẹ lọkùnrin wá fún abá so mí pé kó má fi ṣe dáadáa mọ́ gbúrú eléyìí ìwà mùnáfíkì ni wọn bá ń sọ pé ṣe rí al-munafiqun wal-munafiqat ba'duhum min ba'd ń ṣe ráwọn mùnáfíkì lọ́kùnrin mùnáfíkì lóbìnrin wọn àjọ máa ń ṣe papọ̀ ní ya'muruna bil munkari ìbàjẹ́ làwọn máa ń pèpè sí wayanahawna anil ma'rufi wọ́n máa ń kọ́ dáadáa fún yàn ni wayaqbiduna aydihim wọ́n káwọ́ kò ní tó bá rí pé ó dìbìtì dáadáa wọ́n ní ahun wọn nílé náwó sí dáadáa àwọn tó bá rí bàjẹ́ ó tàbí tú jáde olùwọ́bá ni ẹni nasullaha fanasiyahum wọ́n gbàgbé ọlọ́run ọlọ́run láti gbàgbé wọn innal munafiqina humul fasiqun àwọn munafiqi ah bòkí ni wọ́n ṣùgbọ́n bá ṣe ń ròyìn wọn fún wa nínú ayal Qur'an lóríṣiríṣiríṣiríṣiríṣi sọ́wọ́ mùsùlùmí agbọ́dọ̀ lọ lè ṣọ́ra fún gbogbo àwọn nǹkan tó bá lè jẹ́ pé yóò múyàn bọ́ sínú ìṣèmùnáfìkì pẹ̀lú ọlọ́wọ̀n ọba so àwọn tó ń jẹ́ àwọn aṣáájú wa nínú ẹ̀sìn ah wọ́n máa bẹ̀rù ìwà mùnáfìkì so wọn àti máa sá fún ní sákìyèsí díẹ̀ so wọn máa ń sá ní fẹ́ dédi nǹkan tí ń jẹ́ mùnáfìkì wọn máa hàn fún ni so kódà anabi sallallahu alaihi wasallam ó sọ débi pé tẹ bá rí ẹni tí nínú Sahih al-Bukhari ibnu abi mulaika òun lọ gba ọ̀rọ̀ yìí wá ó ní akdraktu salasin min ashabi nabi sallallahu alaihi wasallam kulluhum yakhafuna an-nifaqa ala nafsihi ó ní òun bá àwọn wọn tó ti táàtì tàbí'í yìí òun náà ni ibnu abi mulaika ó ní òun bá àwọn tó táàtì náà sahaba nabi ní gbogbo wọn yẹn yán òun rí wọn pé ẹ̀rù máa ń bá wọn nǹkan wọn máa ń lọlé bọ́ sínú munafik kí àìsàn mùnáfíkì kọmọ ran àwọn nínú ọkàn so wọ́n máa ń bẹ̀rù rẹ̀ kódà Umar ibn Khattab radiyallahu anhu ó máa ń bi Hudhayfa torí Hudhayfa Ànábì sallallahu alaihi wasallam ó sọ àwọn mùnáfíkì fún pé àwọn mùnáfíkì rẹ̀ ó so Umar mọ́rọ̀ lè ń bá Hudhayfa wípé hal ana minal hey tí mi sínú àwọn mùnáfíkì yìí so àfijọ́ tí òde ìfàdá lóhùn pé ò sí ń bẹ̀ lọ́kàn rẹ tó balẹ̀ fún mi pé èèyàn náà gbọ́dọ̀ máa ṣọ́ra kí ọmọ wu ẹ̀mí rẹ̀ ní gbogbo ìgbà so Al-Hasan Al-Basri alayhi rahmatullah ó sọ pé ma khafahu illa mu'minun wala amina minhu illa munafiq ó ní ẹni rẹ̀ nìkan tó máa ń bẹ̀rù pé ọlọ́mọdé ń jẹ́ mùnáfíkí o àfikọ́jẹ́ pé nìyẹn mùmínì ni mùmínì lẹ́nìyẹn àmọ́ tẹ bá rí ẹmu èèyàn so mọ̀ pé á ah, ìṣesí mùnáfíkí ní bẹ́ẹ̀ rẹ̀ so bẹ̀rù bọ́ sínú ìròyìn so gbọ́dọ̀ bẹ̀rù ni. so gẹ́gẹ́ bí àwọn tó ń jẹ́ àwọn sálàfù wa bọ́n ṣe máa ń bẹ̀rù rẹ̀ nìyẹn tó wọ́n yí fẹ́ kí àwọn kó tí wọ́n máa àdánwò láńlá àti fìtínà láńlá ti ń bẹ níbi kíyàn bọ́ sínú ìwà nefak so torí àìsàn láńlá ni so abẹ́lọ́hùn kọ́ wọ́n ṣàlàwà níbi àìsàn burúkú yìí àwọn tó wà ń bẹ̀ kọ́lọ̀kọ́ yọ wọn kọ́ bí àwọn tí wọ́n ti sí ń bẹ̀ kọ́lọ̀kọ́ mọ́jì náà ni monafik ìwà monafiki so fáwọn tá a bá ní ìbéèrè bóyá lórí ọ̀rọ̀ tí mo sọ àbí nǹkan mí so àlè béèrè zero eight one zero eight five zero one three seven one zero one zero eight five zero one three seven one so àlè pèsè orí nọ́mbà yìí so láti fi béèrè béèrè tí a bá ní ah, àìsàn lálá òun náà ni nifak bíi àṣẹ ń sàlàyé so tí àìsàn bá wá ń ṣèyàn àwọn ọ̀nà wo náà ni ìyẹn máa fi ń bọ́ níbẹ̀ so tí a ṣàlàyé pé wúrò àwọn àìsàn báyìí tó jẹ́ àìsàn ọkàn yìí kìí ṣe tí a lè gbé lọ sí ọ̀dọ̀ dókítà kankan tí ó tọ́jú yàn ṣùgbọ́n yẹn ni pé àyàn lọ lè wo ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam àbí nínú àyà al-Qur'an gangan kí báwo ló ṣe ní àti ṣe ìwòsàn rẹ̀ so bóyá ọtí bóyá nọ́mbà yóò bá lọ wọ́n lè pèsè zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one so wọ́n pèsè bẹ́ẹ̀ so ọ̀nà tí yẹn fi lè bọ́ níbi ìwà mùnáfíkì òun náà ni pé gbogbo nǹkan tí ó bá lè jẹ́ nǹkan tó máa ń fa sábà bí tí ẹ̀mọ́ fi ń bọ́ sínú monafik kí wọ́n máa jáwọ́ pò ń bẹ́ẹ̀ òun náà ni ìmọ̀ lọlẹ̀ ṣe ojú méjì pa lànà tí ó da tí wọ́n náà mọ̀ pé ojú méjì ní ṣe yìí padà sínú Islam gàgàn fi àwọn tí wọ́n jẹ́ ọ̀nà míì kò kí ń ṣe ọ̀nà ti Islam pàátì ẹran rànkúnmí tí wọ́n máa ń ba àlùwàlá jẹ́ so lẹ́yìn tí bá ṣe ẹran rànkúnmí tó yẹ pé èèyàn jẹ ẹran míì àbí èèyàn jẹ nǹkan lọ́bẹ̀ so èèyàn kan lọ kí o ti pín in lè kírun padà tó náà ni wallahu a'lam nam ṣùgbọ́n ah. ni pé àníṣe àwọn tí a bá ní ìbéèrè alẹ́pẹ̀ sí ìbéèrè tó wà ní zero eight five zero one three seven one ok ó ti wà lómi. وعليكم السلام ورحمة الله وبركاته ألو وعليكم السلام من دعي láàpò ti kọ́ tàbí láàpò ti kọ́ tàbí nẹ́tíwọ́ọ̀kù yẹn ni. nam so tí wọ́n bá fẹ́ ṣàlọ̀ tí wọ́n bá jẹ nǹkan tí ó jẹ́ nǹkan lọ́bẹ̀ àbí oúnjẹ èèyàn kàn ṣe ẹnu náà ni. hello hello hello ẹ ti wọlé hello ẹ ti wọlé sẹ́ẹ̀ so ó dà pé láì yẹn ó yà two three three five one five four nine so number na nà láì yẹn ń dà àwọn so bóyá tá a bá ti rí kọ́ọ̀lù ẹ̀ ọ̀kan kí a gbà ọjọ́ mi tẹ̀ tí wọ́n ti lọ dáadáa gan so ó dà ni ànílẹ̀ ẹni tí wọ́n ń pè wọ́n lè pèsè ẹ̀yìn ètò fún àti àwọn pèsè ẹ̀yìn ètò zero two one zero three three five one five four nine sàbẹ̀lọ́n ẹni tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ̀ kó bá wa ṣàlékún dáadáa rẹ̀ subhanakallahumma wa bihamdik وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته